hello guys wahala not too much wahala not too much in fact eh, this justice we must get it whether na by hook abi na by crook justice must be served yes so hey guys mona gather am mona come watch video They don dey go traditional on top this uh, justice for uh, justice for mohbad matter o oh. yes so they don dey tell bible make bible roll. When they call names of the people wey kpai am no be small tin dey happen o guys more una come watch this video see say nobody is playing nobody is playing as una say make we leave am for government government dey do the thing anyhow we go take am by ourselves find this justice for mohbad for ourselves because eh dis wahala don dey too much this oppression don dey too much you talk this one they go lock you up you do that one they go lock you up yet the justice una no wan give us anyhow we see it we are going to get it we are going to get it for ourselves guys una welcome back to our channel make una no forget to like and subscribe to this channel i go dey see una for my next video guys bye. Abosede. Mm. ṣé ó mọ̀ nípa ikú ọmọ ìkékeré yìí. ṣé wọ́n lo nǹkan fún un tó fi ń ṣe eléyìí tó ń ṣe. ó mọ̀ nípa ikú ọmọ ìkékeré yìí oògùn náà fi ráwọ́ ìdànù kékeré yìí. Okay. Um, um, ṣé lóòótọ́ ní ìgbà tí Mohbad wà láyé làwọn Sam Larry náà máa lọ nà ẹ̀ka bèrè. Mohbad ó dá abojú mẹ́rin kò rí wa ṣé ṣé. ìgbà tó wà láyé. ìgbà tó wà láyé. ṣé lóòótọ́ làwọn Sam Larry máa lọ nà. àwọn tó ń jẹ́ Sam Larry òun àti àwọn òun ṣé lóòótọ́ ló máa ń lọ sí ọ̀dọ̀ Mohbad tó máa ń nà. Mm, let me see. I can do one second. Ayan. Ayan. Ayan. Kọ́rọ̀ ẹ má bàa tu Ṣé Ẹlẹ́gùṣí ló wà ń di ẹ̀? Àbí Lagos State Government ló wà ń di ẹ̀? Eh. Ọ̀rọ̀ tí ọ̀rọ̀ Mohbad. Ó ti eh, Ẹlẹ́gùṣí ti lọ ṣètùtù pé kọ́rọ̀ ẹ má lójú kékeré yìí. elégùṣì ti lo amúnimúyè fún wọn pé kí wọ́n má lè dájọ́ dáadáa kíkiní yìí. ẹni sọ̀rọ̀ ṣé ó ní kí wọ́n tún pè é ṣé <laughs> eléyìí tí mo fẹ́ béèrè ìdí. ṣé mo lè béèrè sà ṣé mo lè béèrè sà. ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ eléyìí tí mo fẹ́ béèrè ìdí. ṣé Wùmí àti Sam Larry lájọṣepọ̀ rí. Wùmí tó ń pè ní ìyàwó Mohbad ṣó lájọṣepọ̀ pẹ̀lú Sam Larry rí kíkiní yìí. Okay, bye bye àwọn ẹnìkan fẹ́ bẹ̀rẹ̀ ẹ jọ. ẹyà ayaminka please ask. yes sir mo fẹ́ bẹ̀rẹ̀ sir ṣé àmì bèrè ṣé Wùmí ṣé ó ṣojú ẹ̀ tí wọ́n ti ṣe ṣé Wùmí gún ba pa ṣé ó gún pa fúnra ẹ̀ nínú ilé àbí àwọn tó ń rán wá ló gún pa ṣé olófin ọwọ́ ara ẹ̀ gún pa àbí àwọn tó ń rán wá ni wọ́n gún pa ọ̀run ẹ dáhùn ọ̀run ẹ dákun ẹ̀ṣẹ̀ dá wa lóhùn. àwọn ah. ah. kò bèbè ṣé lóòótọ́ ni wọ́n bú Mohbad. Eh, Mohbad ṣé lóòótọ́ làwọn ìlú ọdún pa kékeré yìí. ok ok ṣé Wùmí ló gún pa fúnra ẹ̀ àbáwọn yàn. ẹni sùúrù jàre. Ah. Eh, bàbá ra ló fẹ́. wùmí mà ń bẹ wùmí òun ló gbọ́ ọ̀bẹ tó gún ọkọ ẹ̀ pa pé kinní yìí. jésù mi ò. ẹ béèrè pé ṣé. ẹ béèrè pé ṣé ọ̀hún ni ilé ilé Mohbad ṣóun ló ní àbí ó ẹ̀ ni. ọ̀nà lẹ́kí ṣóun ló ní ilé ní lẹ́kí ṣóun ló ní. Ah, ọ̀n tẹ́tí ló ti yí. <laughs> olúwa ò ṣé o olúwa eh, dúpẹ́ gan o. ó oh, so down calm down jàre eh, eh, Naira Marley Naira Marley ṣé lóòótọ́ ni Naira Marley wà lára àwọn tó pa Mohbad kí bíbélì yìí. ẹgbẹ́ tó kẹlẹ̀ tán sábà. ó mọ̀ ọ́n pa èèyàn. ṣé Naira Marley mọ̀ sí ikú Mohbad kí bíbélì yìí. ó dáa ẹ bá gbé ẹyọ kan sí ṣé lóòótọ́ ni bàbá Mohbad Joseph Aloba ṣé lóòótọ́ ló lọ sọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fún justice ọmọ ẹ̀ kíkíní yìí. ṣé ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí. alábàámọ̀ ń pa ikú ẹ̀ ikú ọmọ ẹ̀. ẹ ẹ jákèjádé ta lélẹ̀ ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí ṣé ẹni tó ń pè ní owó ni kókó ṣó wà lára ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí kíkiní yìí. ok àgbẹ̀sọ̀kẹ̀ lẹ́kọ̀ọ́ last one sorry ṣé Joseph Aláfa bàbá Mohbad ṣó mọ̀ nípa ikú ọmọ ẹ̀ kékeré yìí bàbá Mohbad kò mọ̀ nípa ikú ọmọ ẹ̀ kékeré yìí. Your daddy, thank you. God bless you. Thank you very much. Thank you.